Glory be to God in highest. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Glory be to God in highest. Mo tún wí lẹ́ẹ̀kan sí ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Say it once again, glory be to God in highest. Mo sọ lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. I say the name of the Lord God of hosts. Gbogbo bí kíbi tó wà tó ti ń gbọ́ mi. Why you had listen to me tonight? Ọlọ́run mi yóò tọ̀ ọ́ wà. My God will meet you. Yá gbàdúrà. Let's pray. Ayérayé agbé ọ̀gá alásàlẹ̀ yìí. Everlasting Lord we exalt you tonight. Olúwa gba ọpẹ́ wa. Accept our thanks Lord. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àǹfààní tó fún wa àti àwọn tó ń gbọ́ wa nílé. Thank you for the grace and opportunity given to us and our listener in the house. Olúwa ìyẹn wa. Accept our praise Lord. À sending your word out. your word out with power. gbogbo ibi tí ọ̀rọ̀ rẹ̀ á dé ní àṣálẹ̀. wherever your word is going to reach tonight. jẹ́ kí ìtúsílẹ̀ rẹ̀ ó farahàn bẹ̀. let your deliverance manifest. jẹ́ kí gbogbo ọfà alágbára kó di aláìlágbára. and Make all the arrow of powerful ones to be powerless. Mo wí lórúkọ lọ́rọ̀ àwọn ọmọ ogun. I say the name of, of the Lord God of hosts. Gbogbo ibi tí wọ́n ti gbà wá ní àṣálẹ́ yìí. Whenever they are going to listen to us tonight. Iṣẹ́ ìgbàlà ìwòsàn ìdáǹdè kó fara hàn mẹ́. Let there be work of salvation, deliverance and healing. Ó lè ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. It is so in Jesus' name. Jésù Olúwa Jesus' name our Lord. Bí ọwọ́ yẹn lé orí ẹ̀. Place your hand on your head. Mo wí lórúkọ lọ́rọ̀ àwọn ọmọ ogun. I say the name of The Lord God of Daddy hosts. Daddy àti mọ́mì tó ń gbọ́ mi. Daddy and mommy listen to me. Arákùnrin àti arábìnrin yẹn. Brother and that sister. Gbogbo fà òkùnkùn nínú orí rẹ. Every evil arrow in your head. Iná ẹ̀mí mímọ́ kó gbé jáde. The Holy Ghost fire will push it out. Ohun tó fún ìṣẹ̀dá rẹ tó gbà. What they have given to your creator that has collected it. Èyí tó da ìrìn àjò ayé rẹ. That has scattered the journey of your life. Èyí tó da ẹ̀sẹ̀ sínú àgọ́ ara rẹ. That has make you to go under sickness. Lórúkọ Jésù ọ̀run dáná sun. In the name of Jesus heaven set fire on it. Ìṣẹ̀dá rẹ kọ ìbọ̀dè lálẹ́ yìí. And your creator reject evil tonight dẹ̀ ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. It is so in Jesus' name. Jésù Olúwa wa. Jesus name my Lord. Kí la fi rán mi sí ọ lásàálẹ̀ yìí? What am I sent to you tonight? Ó ní ọfà. It's arrow. Ọfà. Arrow. Ọfà. Arrow ọfà ni tá a fẹ́ ṣiṣẹ́ lé lórí lálẹ́ yìí. want to work on harrow tonight. dami ta fẹ́ ṣiṣẹ́ lé lórí lálẹ́ yìí ó ní agbára. listen to me what you want to work on tonight is so powerful. mo dẹ̀ fẹ́ kó múra gidi gan. and I want you to be very serious. toro níṣe pẹ̀lú ọ̀pọ̀ ènìyàn. because it has to deal with many people. bí a bá sọ̀rọ̀ nípa ọfà. we are talking about harrow. o o o èèyàn kéréte ló bọ́ kúrò nínú ogun tá fẹ́ sọ̀rọ̀ lé lórí. only few people that they accept from what we want to talk on. a fi ṣe I'm sending the word of solution of some people to me tonight night. jẹ́ kí mọ́mì yẹn kó dúró kó gbà mí o. let that mommy wait and listen to me. torí pé a fi ọ̀nà àbáyọ ṣẹ́gun rẹ náà. because there is solution to your battle tonight. a dẹ̀ fi rán mi sí ọ. and I'm sent to you. èyí ni mo wí lórúkọ olúwa. this is what I say in the name of the Lord. ló gbọ́ fà á nínú ayé rẹ. every arrow of mighty one in your life. àwọn adáná sun lórúkọ Jésù. heaven will set fire on it in Jesus' name. kí ni tí à ń pè ní ọfà? what is harrow? Irú iṣẹ́ wo ni ọfà ń ah, ṣe? And what is the work of harrow? Ohun èlò wo ni ọfà jẹ́? What kind of instrument is of harrow? Mo fẹ́ kó mọ̀ pé ọfà jẹ́ ohun èlò alágbára. I want you to know that harrow is devices of mighty one. Mo fẹ́ kó mọ̀ pé ọfà jẹ́ ohun èlò tó ní agbára púpọ̀. It is a powerful instrument. Ó jẹ́ ohun ìjà. It is an instrument for oh, fighting. Ó jẹ́ ohun tí jagunjagun máa ń lò. It is what the mighty one use. Ọ̀nà méjì ń gbà láti lo ọfà. We can use arrow in two ways. Láti fi jagun. To fight. Àti láti fi dáàbò bo ẹ̀mí ẹni. And to protect one's life. Bẹ́ẹ̀ dẹ̀ ni iṣẹ́ ọ̀fà ń ṣe pọ̀. And arrow do many works. Àṣálẹ̀ yìí dé àṣálẹ̀ ìṣininíyè. Tonight is the night of opening of understanding. Mo fẹ́ ṣí ọ níyè nípa fà. I just want to open your understanding about arrow. Mo dẹ̀ fẹ́ ká gbàdúrà tó nítumọ̀. And I want us to pray meaningful prayer. Ìdí ni tí mo fi mú àwọn àdúrà bíi mẹ́kànlá sí méjìlá dání fún ọ This is the reason why I bring up to eleven or twelve prayer points happens for you tonight. èyí láti gbà láti bọ́ kúrò lọ́wọ́ ọ̀fà. to pray and to be delivered from arrow. nítorí pé gbogbo ọfà ọ̀tá ta sí ayé rẹ yẹn. because every arrow that the enemy has shot into your life. ní àṣálẹ̀ yìí náà máa gbé jáde rárá. tonight fire will take it out today. nínú ìwé Genesis láti rí kà nípa ọfà. in the book of Genesis we read about arrow. orí kọkàndínláàádọ́ta. chapter forty-nine. ẹsẹ̀ ìkejìlélógún sí ìkẹtàlélógún. verse twenty-two to twenty-three. kí ni bíbélì wí. joseph lé ẹ̀ka eléso púpọ̀. joseph ní ẹ̀ka eléso púpọ̀. ẹ̀ka eléso púpọ̀ lé ẹ̀bá kànga. ó ó oh, ẹ̀ka àti èso tí Jósẹ́fù nímọ̀ dára púpọ̀ o. ẹ̀tún ẹni tí ó yọ sí orí ògiri. bẹ́ẹ̀ dẹ̀ ni èso yẹn jáde sí gbogbo ara ògiri. àwọn tafàtafà bà á nínú jẹ́ púpọ̀. Ah, bíbélì wí pé àwọn tafàtafà bà á nínú jẹ́ púpọ̀. wọ́n sì tafà sí i. wọ́n wá tafà sí i. wọ́n sì kórìíra rẹ̀. bíbélì wí pé. Bible said. àwọn tafàtafà bà á nínú jẹ́ púpọ̀. the actions bitterly grieved him him. bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ta fàṣí. and they shoot at him. wọ́n dẹ̀ kórìíra rẹ̀. and they hate him. wọ́n rí i pé ẹ̀ka àti èso tí Joseph ní dára. they see that the fruit and what Joseph have is very good. bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ti rí tí wọn náà dà nínú ilé. and they have foreseen what you are going to become in your house. ìyẹn náà ni àwọn tafàtafà bẹ́ẹ̀ ṣe tá ọlọ́fà. that is the reason why the archers in your house have shoot at you. wọ́n rí èso rẹ̀ tó dáa. they saw the good fruit in him. bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n tá ọlọ́fà. and they shoot at him. oh wọ́n bà á nínú jẹ́. and they make him to be great. wọ́n wá kórìíra rẹ̀. and they hate him. èmi wí lórúkọ olúwa. I say in the name of the Lord. èso àjàrà yẹ rẹ tí ọ̀tá ta lọ́fà. the fruit of vineyard of your life that the archers have shot at. lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun. in the name of the Lord God of hosts. mo ní lónìí náà ni. I said today. wọ́n gba ìtúsílẹ̀ kó nu ọ̀fà náà. that you be delivered from such harrow. ọ̀fà jẹ́ ohun aṣekúpani. harrow it is the devils that kill. ọ̀fà jẹ́ ohun tó ń pani run. harrow kills. ọ̀fà lè pani lára. it can wound. ó dẹ̀ lè pa nǹkan run. and it can destroy. ọ̀fà jẹ́ ohun ìlú agbára. Arrow is a powerful instrument. Èyí tí àwọn ọ̀tá máa ń lò láti dojúkọ ni. That the enemy use to eh, face person with battle. Bí ọ̀tá ti ní ọfà tiẹ̀. As enemy have their own arrow. Bẹ́ẹ̀ ni ọmọ Ọlọ́run ní ọfà tiẹ̀. The children of God also have their own arrow. Ó ṣeni láàánú lónìí. It is a pity today. Pé àwọn ọmọ Ọlọ́run ò lè lo ọfà tiwọn. That the children of God cannot use their arrow. Láti dojúkọ ọ̀tá. To, face the enemy. Ọ̀tá ní lo ọfà tiwọn. It is the enemy that they use their own arrow. Ọfà ọ̀tá ó wá ń borí ti ọmọ Ọlọ́run. The arrow of enemy now shall supersede that of child of God. kàkà kí ọmọ ọlọ́run gbé ọfà tiwọn dání. instead of the children of God to hold their own arrow. ọwọ́ ni wọ́n ká lẹ́rán o. they fold their hands. kàkà kí wọ́n lo ọfà tiwọn. instead of them to use their own arrow. oorun ni wọ́n ń sùn. they were sleeping. nígbà tí àwọn ọ̀tá òde dúró. when the enemy did not rest. nígbà tí wọn ò sinmi. when they did not relax. láti ta ọfà tiwọn. to shoot their own arrow. bá mi ní òru yìí. listen to me tonight. mo sọ̀rọ̀ nípa ogun tó lágbára. I'm talking about a powerful battle. èyí tí ọ̀pọ̀ ènìyàn ń là kọjá. that many people are passing through. ọ̀pọ̀lọpọ̀ ló ti fara gbọ́fà. many have been hit with arrow. lójú ayé àti ní ojú ẹ̀mí. physical and spiritually. ọ̀nà méjì tí wọ́n ń gbà lu ọfà nìyẹn. that is the two ways that they use the arrow. ọ̀pọ̀ ló ti fara gbọ́fà lójú ayé. many have been shot with arrow physically. ọ̀pọ̀ ló ti fara gbọ́fà ní ojú eh, nílẹ̀. and many have gotten their own arrow spiritually. ayé ọ̀pọ̀lọpọ̀ ló ti gbà ọfà. the life of many people have been gotten with harrow. Oh, bẹ́ẹ̀ dẹ̀ ni iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti fara gbọ̀fà. And the work of many people have been hit with harrow. Ètò ìṣúná ọ̀pọ̀lọpọ̀ ló ti fara gbọ̀fà. The finances of many have been hit with harrow. Oh, bẹ́ẹ̀ dẹ̀ ni inú ilé ọmọ ọ̀pọ̀lọpọ̀ ló ti fara gbọ̀fà. And the womb of many women have been hit with harrow. Ọ̀tá máa ta ògo lọ́fà. Enemy normally shoot glory. Ọ̀pọ̀lọpọ̀ àyànmọ́ ni wọ́n ti ta lọ́fà. Many destiny has been shoot with arrow. Ọ̀pọ̀lọpọ̀ ìràwọ̀ láyé ti ta lọ́fà. Many stars been shoot with arrow. Ọ̀pọ̀lọpọ̀ ohun tó dáa nínú ayé rẹ yìí ni wọ́n ti ta lọ́fà. many good things in your life has been shot with arrow. ta ló ta lọ́fà gan. who shoot you with arrow. àwọn wo la fi ṣe ọfà ránṣẹ́ yẹn. and who are the one that send this work of arrow to your life. ooo oh, ní àṣálẹ̀ ni mo wí lórúkọ olúwa. tonight I say in the name of the Lord. lórúkọ lọ́rùn àwọn ọmọ ogun. in the name of the Lord God of hosts. gbogbo ọfà tí wọ́n ta yẹn. every arrow that has been shot at lórúkọ you. lórúkọ Jésù Kristi Nazareti. in the name of Jesus Christ of Nazareth. mo ló jáde kúrò lára ẹ lórúkọ Jésù. I say he came out from your body in Jesus. Jesus' name. Witches have their own arrow. Àwọn oṣó wọn ní ọfà tiẹ̀. The witchcraft also have their own arrow. Oh, Ó òkòkò ní ọfà. Devil have their own arrow. Ọfà jẹ́ èlò tí Sátánì gbé lé àwọn ìránṣẹ́ rẹ̀ lọ́wọ́. Arrow it is a powerful instrument that Satan has given to his agents. Láti fi bá àwọn ènìyàn ọmọ Ọlọ́run jà. And to fight with the children of God. Ìdí nìyí ló fi rọ̀ múra dáadáa. This is the reason why you need to be serious. Mo sọ̀rọ̀ nípa ọfà ní àṣálẹ́ I'm talking about arrow tonight. Mo sọ lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. I say the name of the Lord God of hosts. Ọfà tí wọ́n ta mọ́ ọ yẹn. The arrow that they shot at you. Lórí kó padà síbi tí wọ́n ti wá. go back to the sender mo sọ nípa ẹ̀. talking about Harun. mo bá ní ìbápàdé pẹ̀lú ọmọkùnrin kan nígbà. I met with a man once the, upon a time. Láìdẹ̀ ló sunkún wọ ọ̀dọ̀ mi. and he cried to me. ènìyàn kan ló mú wá. it was somebody that brought him. mo ní kí ni tó ṣẹlẹ̀ sí ọ. I said what happened to him. ó ní àbúrò ni wọ́n gbé wá láti ìlú ibì he said his younger one was brought from a certain place. níbi tó ti ń ṣiṣẹ́ oko kòkó. where he was working in the farm. bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n gbé wá. and they brought him. ó ní wọ́n ti àwọn ti ń tì mọ́lé. he said they have been locking him up. ó dẹ̀ ń sunkún. and he was weeping. ó ń sunkún. he was weeping. mo ní kí ló ṣẹlẹ̀. I said what really happened. ó ní pé orí rẹ̀ dàrú. he said he was mad. ó ní orí rẹ̀ dàrú. he said he was mad. ó ní láàárọ̀ àwọn ti dààmú. he said today they have suffered. nítorí pé ó ti já ó dẹ̀ ti já sá lọ. because he has lose and ran away. ó láwọn wá wá wá káwọn tó rí. and they look for him before they can say him. káwọn tó tún lọ sọmọlẹ̀. before they went to go and tie him down again. mo lọ pè wá. I said they should go and call him. ó ní kò ní wá. he said he will not come. mo ní wá ń bo. said he will not come. why? ó ní kò ní wá. he said he will not come. mo ní mú tó dé sórí ẹ̀ wá. I said bring your head cap. mo fi gbóló ọ̀rọ̀ sínú fìlà. and I said a warning to that cap. mo ní tó ti délé. I said when you got home. fi fìlà yìí dé lórí. Place this cap on his head. sọ pé kó tẹ̀lé. and tell him to come. bẹ́ẹ̀ dẹ̀ ló lọ. and he went. kò pẹ́ púpọ̀. not quite long time. bẹ́ẹ̀ ni mo rí tó ń tún àbúrò rẹ̀ tẹ̀lé. and I saw the younger one came with him. ó ó ojú ọkùnrin yẹn kún fún ayọ̀. The, that man was full with joy. nítorí pé àbúrò rẹ̀ tẹ̀lé. because his younger one followed him. ó ní bọ́ọ̀dì bíẹ́lẹ́ náà fi lórí. he said as he reached home and placed that no, cap on him. lọ. and he said he should follow him. ẹni tó kún fún jàgídíjàgan. the one that is full of trouble. ẹni tí wọ́n fi okùn so the one that has been tied with chains. ó ní bẹ́ẹ̀ ló gbà láti tẹ̀lé. and he said he followed him. bó ṣe déwájú mi. as he reached my presence. I asked for his name. ó ní Moses. he said it's Moses. ó ní Mose lórúkọ tèmi náà. I said I'm also Moses. mo ní kúnlẹ̀. I said you should kneel down. and he knelt knelt down. mo gbàdúrà fún. I prayed for him. mo ní kó máa lọ. I said you should go. mo ní ó yá lọ ṣe báyìí. I said you should go and do this. lọ gbàwẹ̀ báyìí. go and fast. lọ gbàdúrà báyìí. go and pray. ibi tí ọfọ ibi tí ìsinmi rẹ parí sí nìyẹn. that is the end of his insanity. ọ̀dọ́mọkùnrin tó da tó dò. very young good looking man. wọ́n ta ní ọfà. and they shoot arrow at him. ó padà láti dúpẹ́. and he came for thanksgiving. èmi ò mọ ọfà tí ayé ta. I don't know the kind of arrow that they have shot at you. ọfà ìsínwín nínú orí ẹ. the arrow of insanity in your head. iná gbé jáde lórúkọ Jésù. I am pushing it out tonight in Jesus name. ní ọjọ́ kan mo wà nínú ilé ìjọsìn. one day I was in church. bí ọdún bíi mẹ́jọ sẹ́yìn. for like eighty years past. bẹ́ẹ̀ wọ́n mú arábìnrin kan wọlé. and they brought a woman to me. inú ṣọ́ọ̀ṣì wọn tó ń lọ náà ti tá lọ́fà lẹ́yìn. it was in their church that she was shot with arrow. bẹ́ẹ̀ ni ẹ̀yìn wú. and her back swell up. bẹ́ẹ̀ ni ojú rẹ̀ jáde. and her eyes came out. mo ní ọ̀fà lélẹ́yìn. I said this is arrow. ó nínú ìṣòro lọ́nà tí gbọ́dọ̀ gbọ́dọ̀ lẹ́yìn gbòà. she said she just had a stand at her back in the night vigil. ee wàá yúlí scar ìdá ọ̀fà láàrin àwọn ọmọ ọlọ́run. the arrow among the children of God. níbi tó yẹ kí iná ọmọ máa jò. where fire supposed to have been burning up. bẹ́ẹ̀ dẹ̀ ni mo gbàdúrà fún. and I pray for her. ọjọ́ kejì ni ojú rẹ̀ gbẹ̀dà. it was the second day that the ice dried. mo ní ìbápàdé pẹ̀lú arábìnrin kan ní ọdún bíi mélòó. I have have an encounter with a woman some years back. màmá yẹn wá sí ilé ọ̀dọ̀ mi. that woman came to my house. ó ní ẹ dákun ẹ gbà mí. he said daddy please save me. ó ní ọkọ mi nílùú ibi tó wà nílùú Kogi State. he said my husband in Kogi State where he is. bí aago bíi mọ́kànlá alẹ́ ló kàn ń sùn. like eleven pm he was sleeping. bẹ́ẹ̀ lórí bí ìgbà tí wọ́n fi abẹ́rẹ́ gún lẹ́sẹ̀. and he observed as if that they hit him with. bó ṣe sáré jí lójú ayé. that was wá how he rose up. bẹ́ẹ̀ dẹ̀ lórí tí ojú bí tó ti gun lójú ẹ̀mí dẹ̀ ń ṣẹ̀jẹ̀ lójú ayé. and the point that the hit with that injection was bringing out blood. bẹ́ẹ̀ dẹ̀ lẹ́sẹ̀ yẹn ń wú. and the leg begin to swollen. bẹ́ẹ̀ dẹ̀ lẹ́sẹ̀ yẹn ń wú. and the leg begin to swollen. dájọ́ ìdíjọ́ kẹta. by the third day. ẹsẹ̀ ti wú. the leg has swollen up. mo ní kó sọ wọn pé kó máa bọ̀. and I told him to come. bẹ́ẹ̀ dẹ̀ ló wá. and he came mo anoint ẹsẹ̀ I anointed the leg. mo gbàdúrà fún. and I pray for him. ibi tí mo ti anoint ẹsẹ̀ rẹ̀ the place that I was anointing the leg. ẹ̀ẹ́dẹ̀ ni nǹkan sun jáde ní ojú ẹsẹ̀ rẹ̀. and something spring up from the leg. ibi tí ọfà ojú oorun yẹn parí sí láyé. that is the end of the arrow in the dream in his life. jọ́kẹ́jì sí jọ́kẹ́ta ló gbẹ̀dà. and the second and the third day the leg dried up. mo ṣe ní ìkọlẹ̀ mọ ibi tí àwọn ènìyàn ti fara pa láti pa ọfà. I'm saying this one so that you will know where people have gotten with arrow. ìwọ ló mọ ibi tí ọfà ti gbà wọlé sí ọ lára. it is you that you don't know where arrow has entered into your life. ọ̀nà tí sàtáni máa ń gbà láti fi ọfà bà ayé ènìyàn jẹ́ ó pọ̀. the way that Satan used to affect many people with arrow is many. ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti fara gbọ́fà lójú oorun. many people have been attacked with arrow in their dreams. nípasẹ̀ oúnjẹ jíjẹ àti ìbálòpọ̀ àti àti àwọn ọ̀nà mìíràn. through food in the dream and intersection in the dream. ọ̀pọ̀lọpọ̀ ló ti fara gbọ́fà. many have been attacked with arrow. ǹjẹ́ o mọ̀ bóyá orí rẹ yẹn ohun tó ń ṣẹlẹ̀ sí ọ bóyá ọ̀fà ló wà do you know that what is normally happen to your head do you know maybe it is arrow. ǹjẹ́ o mọ̀ bóyá ọwọ́ àbí ẹsẹ̀ àbí ojú ara rẹ àbí ibi ọyàn rẹ yẹn bóyá ọ̀fà ló wà níbẹ̀. do you know maybe your palm your leg or your breast. mi ò ní àkókò láti máa sọ ẹ̀rí nípa ọ̀fà. I don't time to be talking about taro. ti kánsà ní ojú ọyàn. is it can breast cancer. mo ti ní ìbápàdé rẹ̀ rí dáadáa. I have encounter with that one also. ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kún ìgboro lónìí. many sickness that is in the town today. àìsàn aṣekúpa nìyí. it is the sickness that kills. ọfà iṣẹ́ òkùnkùn ni kì í ṣe nǹkan mìíràn. it is the arrow of the evil not anything again. mo wí lórúkọ olúwa. I say the name of the Lord. bàbá rírọ̀ ọfà bẹ́ẹ̀ nínú ayé rẹ̀ lálẹ́. such arrow in your life. iná kò gbé jáde ní àgọ́ ara rẹ̀. fire will push it out in your body mo ń sọ nípa ọfà lálẹ́ yìí. I'm talking about arrow tonight. ní ọ̀sán àti ní òru ni ọ̀tá máa ń lo ọfà tiwọn. enemy use their arrow day and night. nígbà tí ènìyàn bá ń sùn. when man is sleeping. ìwọ ló sùn ọ̀tá rẹ ò sùn bẹ́ẹ̀ ta ọlọ́fà ò sùn. your archers did not sleep. ìwé orin dávidi orí kẹrìnléní ọgọ́ta. the book of Psalm sixty-four. ẹsẹ̀ ìkẹrin rẹ̀ kí ni bíbélì wí. verse four kí ni kí wọn kí ó lè máa tafà ní ìkọ̀kọ̀. kí wọn kí ó lè máa tafà ní ìkọ̀kọ̀. sí àwọn tí ó pé. sí àwọn tí ó pé. lójijì ni wọ́n tafà sí. lójijì nígbà tí ó mọ̀ wọ́n tafà sí. wọn kò sì bẹ̀rù. bẹ́ẹ̀ ni wọn ò bẹ̀rù bíbélì wí pé. bible say. lójijì ni wọ́n tafà sí. and suddenly they shoot at him. bẹ́ẹ̀ dẹ̀ ni wọn kò bẹ̀rù. and they did not fear. ǹjẹ́ o mọ̀ pé lójijì ni wọ́n tafà sí ọ. you know that you are being attacked with arrow suddenly. ó ń bẹ nínú ikùn rẹ̀ yẹn ǹjẹ́ o mọ̀ pé ọfà ni. what is in your stomach do you know that it is arrow. <laughs> ǹjẹ́ o mọ̀ pé ọfà ni. you know that it is arrow. gbogbo ọfà tí ayé ta mọ́. every hour that the water has shot on me. olúwa fi iná tì jáde lálẹ́ yìí. the Lord push it out with fire. mi ò ní àkókò púpọ̀. I don't have much time. mo kàn fẹ́ ṣe ọ níyè ni. I want to open your understanding. bí ọ̀tá ti ní ọfà rẹ̀. as enemy have his own arrow. bẹ́ẹ̀ ni ọmọ ọlọ́run ní ọfà tiẹ̀. as child of God also have his own arrow. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run ní òlọ́fà tiwọn. but many children of God do not use their own arrow. mo rí kà nínú ìwé àwọn ọba orí kẹtàlá. I read in the book second king chapter thirteen. joasi ọba ló sáré lọ bá Èlíṣà lọ́jọ́ kan. it was Jo joas the king that ran to go and meet Elisha. ó sọ fún Elisa wípé bàbá mi bàbá mi. he told Elisha my father my father. kẹ̀kẹ́ Israeli àti àwọn ọmọ ogun rẹ̀. chariot of Israelites and the warriors. Uh, bẹ́ẹ̀ dẹ̀ ni èlísà jí lójú oorun bí akọni ẹlẹ́rù. Elisha rose up from his sleep. ó ní kí Joaṣu mú ọfà wá. he said Joaṣu bring his arrow. ó fi ọwọ́ rẹ̀ lé ọfà náà. and he give him the arrow. ó ta. and he shot it. bí Èlíṣà ti ní ó ta. as Elisha told him. èyí tí wọ́n ní Èlíṣà wí ni wípé. what that prophet Elisha told him. èyí ni ọfà ìṣẹ́gun. this is the arrow of victory. ìṣàwọ́ ni wọ́n ta ọfà ìṣẹ́gun rẹ kẹ́yìn. when have you shoot when last have you shoot your arrow of victory. ó ta ní ìgbà mẹ́ta. he shot it three times. Èlíṣà bí pé ìgbà mélòó ló ta. and Elisha asked him how many times did you shot it. ó ní ìgbà mẹ́ta. he said three times. bẹ́ẹ̀ ni wòlíì Ọlọ́run bínú sí. and the prophet of God was very oh, angry with him. ó bá ta ní ìgbà márùn-ún àbí mẹ́fà. you should have shot it five persistent. ìwọ ò bá ṣẹ́gun Syria pátápátá. and you will have overcome Syria. nígbà díẹ̀ tó bá ti gbàdúrà díẹ̀. whenever you pray a little. wàá ti sùn lọ. you will rest. o mà bí wọ́n ti ń ta ọfà tiẹ̀. you don't know how to shoot your own arrow. mọ̀ nípa ìjà ẹ̀mí. you don't know about spiritual battle. o ti sọ ìjà alágbára rẹ. you have lost the instrument of your battle. ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ló ti fara gbá ọfà. many ladies have been entangled with arrow. ǹjẹ́ o mọ̀ pé ọfà ìrẹ̀wẹ̀sì wà? do you know that there. ìrẹ̀wẹ̀sì ò ti bà báyìí. as arrow of weariness has not eaten you. ìgbà jáfáfá fún ọlọ́run. once time you have been fervent for God. ní gbogbo ṣé olúwa ló máa ń ṣe. you normally do all the works of the Lord. ǹjẹ́ bó ti ṣe ní ìgbà ló ń ṣe ní ìsìn. are you doing it the way you are doing it before. ọ̀pọ̀ ọmọ ọlọ́run ló ti fara gbọ́fà ìrẹ̀wẹ̀sì. many children of God has been eaten with arrow of weariness. wọ́n jáfáfá wọn lè gbàdúrà wọn lè ka bíbélì. they were very fervent they can pray they can read their Bible. but they cannot pray anymore cannot fast anymore. wọn ò lè ka bíbélì mọ́ báyìí. they cannot read their bible now. I, ìtara wọn fún ọlọ́run ó ti tutù. their zeal for God has been waxed. èṣù ti mú wọn nípa ọfà ìrẹ̀wẹ̀sì. enemy has catched them through the arrow of weariness. ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ló ti fara gbọ́fà. many servants of God has been hit with arrows. ọfà gbèrè. the arrow of adultery. àti àti àti ṣìnà. and fornication. ó ti wọnú àgọ́ ara wọn. it has entered into their life. wọ́n ti sọ ìpinnu. they have lost their calling. wọ́n ti sọ ìpinnu. they have lost their calling. májẹ̀mú ti bọ́ sọnù. covenant has been lost from them. nítorí pé ọfà àgbèrè ti wọ ara wọn. because arrow of adultery have entered into their life. iṣẹ́ ìránṣẹ́ ti dìdàkudà. their ministry have turned to another thing. bàbá ríru ẹni bẹ́ẹ̀ la. ta ríru ẹni ìpè bẹ́ẹ̀ lábẹ́ òmìnira lẹ́yìn. i see such person under my voice tonight. ta ríru ọmọ ọlọ́run bẹ́ẹ̀ tó ti jáfáfá tẹ́lẹ̀ lábẹ́ òmìnira will see a fervent of God under my voice. gbogbo ọfà táyé ta. every arrow that the water shoots on me. gbogbo ọfà sọ ẹni ẹ̀mí rẹ di akúrẹ̀tẹ̀. every arrow that has torn your spiritual man to nothing again. iná gbé jáde ní àgọ́ ara rẹ. fire push it out in your life tonight. àfi kó bọ́ lọ́wọ́ ọfà. unless you have been delivered. mi ò ní àkókò púpọ̀. I don't have enough time. àfi kó ya bọ́ lọ́wọ́ ọfà. unless you have been delivered from this. ọ̀nà àbáyọ dẹ̀ wà fún ọ. and there is a solution for you. mo rí kà nínú ìwé Isaiah. I read it in the book of Isaiah. oríkẹrìnléní àádọ́ta chapter fifty-four. ẹ jẹ́ ká ka ẹsẹ̀ ìkẹrìndínlógún rẹ̀. let's read verse sixteen. kíyèsí. kíyèsí. èmi lẹni tí ó ti da alágbẹ̀dẹ. ó lọ́nà ó ti da alágbẹ̀dẹ. Ti ń fẹ́ iná ẹ̀yìn. tí ń fẹ́ ẹ̀yìn iná. tí ó sì mú èlò jáde fún iṣẹ́ rẹ̀. ó ní tó sì mú èlò jáde wá láti ibi iṣẹ́ rẹ̀. èmi ló ti dá apanirun láti panirun. òun ló ti dá apanirun láti panirun. kò sí ìjà kan tí a ṣe sí ọ. kò sí ìjà kan tá ò ṣe sí ọ. tí ò lè ṣe nǹkan. gbogbo àwọn tí ó dìde sí ọ ní ìjà. ní ìdájọ́ ni ìwọ ò dá lẹ́bi. gbogbo àwọn tó dìde sí ọ pẹ̀lú ìjà lá ò dá lẹ́bi mo fẹ́ kó yí ọ wípé. I want you to understand that. Ọlọ́run ti ṣètò ọ̀nà àbáyọ fún ọ. The Lord has paved a solution for you. Ọ àkọ́kọ́ ni pé kò ní Kristi láyé. The first thing is you have Christ in your life. Ẹni tó lè ní agbára láti pa ọfà run. The one that have power to destroy arrow. Ọfà orúkọ kan ló ń jẹ́. Arrow is a name. Bẹ́ẹ̀ ni láti fọ orúkọ kan fún. And a name has been given to me. Èyí tó borí gbogbo orúkọ. That supersede all names. Bẹ́ẹ̀ ni orúkọ Jésù Kristi Nazareth. That is the name of Jesus Christ of Nazareth. Ó ní kí gbogbo kó wọlé. Every knee should bow. Ní ọ̀run ní ayé in heaven and on earth and deep orúkọ tí ọ̀fà ń jẹ́ yẹn. name that arrow have must subdue for Jesus. o gbọ́dọ̀ ní ìgbàgbọ́ ní inú rẹ̀. you must have power in it. o gbọ́dọ̀ ní ìgbàgbọ́ ní inú rẹ̀. you must believe in it. o gbọ́dọ̀ ní ìgbàgbọ́. you must have belief nínú ìwé Éfésù orí kẹfà. in the book of Ephesians chapter six. mo fẹ́ kó ka ẹsẹ̀ ìkẹrìndínlógún. bíbélì ìwé lókè gbogbo rẹ̀. ẹ mú àpáta ìgbàgbọ́. ẹ mú àpáta ìgbàgbọ́ faith. nípa èyí tí ẹ̀yin ò lè máa fi paná gbogbo ọfà iná ẹni bí ni. ó ní kẹ́ mú àpáta ìgbàgbọ́ nínú Kristi Jésù láti fi paná ọfà ẹni bí náà. that you take the shield of faith Christ in which you will be able to quench the fire of that evil one. ìyẹn ni pé o gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú Kristi. that means you must believe in Christ. láti paná ọ̀fà ẹni ibi náà. to kill the arrow of the evil one. ọ̀nà àbáyọ àkọ́kọ́ nìyẹn. that is the first solution. ọ̀nà àbáyọ kejì. and the second solution. kó la ìtúsílẹ̀ kọjá. is to pass through deliverance. ọ̀nà àbáyọ kẹta. and the solution the third solution. kó pe iná ẹ̀mí mímọ́ láti gbé ọ̀fà náà jáde. to call the Holy Ghost fire to push out the arrow. kó pe ẹ̀jẹ̀ Jésù láti fi gbé ọ̀fà náà jáde. call the blood of Jesus to push out the arrow. ọ̀nà àbáyọ kẹrin. and the first solution. ó ní kó gbé ìgbé ayé ìwà mímọ́. you should live a holiness life. ọ̀nà àbáyọ karùn and the fifth solution. ó ní kó ta ọfà ìṣẹ́gun rẹ. that you should shoot your arrow of victory. kó o ta ọfà ìṣẹ́gun rẹ. shoot the arrow of your victory. ọ̀nà àbáyọ márààrún náà rè. that is the fifth solution way. mo dẹ̀ gbàgbọ́. and I believe. bó bá lè gbé ìgbésẹ̀ eléyìí. you can take all those steps. ogun ṣẹ́ nínú ayé rẹ. battle has ended your life. mo fẹ́ ká lọ sí inú àdúrà rẹ. I want us to go into prayer tonight. wàá kígbe orúkọ Jésù dáadáa. We call the name of Jesus very well. wàá kígbe. ọfà ogun. the arrow of battle. jáde lára mi. ọmọ ọfà ogun. do the arrow of battle. ó yá jáde lára mi. come out from my body. wàá kígbe orúkọ Jésù dáadáa. you shout the name of Jesus very well. ìwọ ọfà ọfà jogún. the arrow of inheritance. inú ìran lára mi of generation in my life. ọkọ̀ àjogúnbá inú ìran mi. arrow of inheritance in my generation. jáde lára mi. come out from my body. ọfọ̀ àjogúnbá inú ìran mi. arrow of inheritance in my generation. jáde lára mi. come out from my body. Jésù. God the name of Jesus. gbogbo ọfọ̀ ayé. Every evil arrow. Lára mi. In my life. Lára ògo mi. In my glory. Lára àyẹ̀mọ́ mi. In my destiny. Lára ìràwọ̀ mi. In my star. Ó yá jáde. Come out. Ní orúkọ Jésù Kristi. In the name of Jesus Christ. Wàá pọ orúkọ Jésù lẹ́ẹ̀kan tó. You call the name of Jesus once. Gbogbo àfà orúkẹjọ. Every arrow of evil midnight. every hour of midnight. tó ń gbọ́ fà orúgànjọ́. every hour of midnight. nínú àgọ́ ara mi. in my body. ó yá jáde. come out. jáde. come out. jáde. come out. jáde. come out. jáde. come out. jáde. come out. wà á kígbe orúkọ Jésù dáadáa. you know the name of Jesus very well. ọfà ojú àlá. every arrow of tree. láti inú ìbálòpọ̀ tàbí oúnjẹ ojú oorun. from sexual. gbọ́fà ojú àlá lára mi. every arrow of dream. ó yá jáde lórúkọ Jésù. come out in Jesus name. wà á kígbe lórúkọ Jésù dáadáa. what the name of of Jesus very well. wàá kí ọfà gbèsè nínú ayé mi. arrow of death in my life. ọfà ìjákulẹ̀ nínú ayé mi. arrow of disappointment in my life. ọfà ìsàn nínú ọgbà ara mi. arrow of sickness in my body. ó jáde. come out. ó jáde. come out. wàá kígbe orúkọ Jésù. call the name of Jesus. oró ọfà májèlé òkùnkùn nínú ẹ̀jẹ̀ mi. the poison of arrow in my blood. oró ọfà májèlé òkùnkùn nínú ẹ̀jẹ̀ mi. the poison of arrow in my blood. ó yá gbẹ ní orúkọ jésù. dry in Jesus name. ó yá gbẹ ní orúkọ jésù. dry in Jesus name. wàá kígbe orúkọ jésù dáadáa. call the name of Jesus very well. ọfà má ṣe nínú àyànmọ́ mi. the arrow of not prospering in my in my destiny. ó yá jáde ní orúkọ jésù. come out in Jesus name. ọfà má ṣe nínú àyànmọ́ mi. the arrow of not prospering in my. ó yá jáde ní orúkọ jésù. come out in Jesus name. wàá pariwo dáadáa. that's very well. màmá kan ló ní àdúrà yìí. it is one mother that don't. this prayer. wàá dìde lórí ẹsẹ̀ rẹ. to rise on your feet. gbogbo fàáj ìbàjẹ́. every arrow of witches. ó fọ ẹlẹ́yẹ. every arrow of witches. láti ilé bàbá mi. from my father house. ló gbọ́ fà every arrow of witches. ló gbọ́ fà every arrow of witches. láti ilé ìyá mi. in my mother house. ló gbọ́ fà every arrow of witches. ló gbọ́ fà every arrow of witches. láti ilé ọkọ mi. in my husband house. iná gbé jáde. fire push it out. ó yá padà síbi tó ti wá. go back to the sender. iná gbé jáde. fire push it out. kó padà síbi tó ti wá. and go back to the sender. iná gbé jáde. fire push it out. kó padà síbi tó ti wá. and back to the sender. wàá kígbe orúkọ Jésù. in the name of Jesus gbogbo ọ̀nà tí ọ̀fà ń dà wọnú ayé mi. every that arrow get into my life. iná ẹ̀mí mímọ́ dípa lóru. holy ghost fire block it tonight. iná ẹ̀mí mímọ́ dípa lóru. holy ghost fire block it tonight. wàá kígbe orúkọ Jésù dáadáa. you know the name of Jesus very well. ìwọ ìṣẹ̀dá mi o. you my creator. ó yá kọfà ẹni bí. reject the evil arrow. ó yá kọfà ẹni bí. reject evil arrow. ìwọ ìṣẹ̀dá mi o. you my creator. ó yá kọfà ẹni bí. reject evil arrow. wọ́n ti pe ìṣẹ̀dá ẹlòmíì lóru. they have caused so many creators in the oh, midnight. oh wọ́n ti bèrè tó ń fẹ́ lọ́wọ́ ẹ̀. they ask what you want. wọ́n ti fún ní aṣọ pupa. they have given him red cloth. wọ́n ti fún ní ìpọ́njú. they have given him affliction. wọ́n ti fún ní àkàrà. they have given it with babies. wọ́n ti fún ní ogun ẹ̀ṣẹ̀. and they have given him battle of sickness. ìwọ ìṣẹ̀dá mi o. you my creator. ó yá kọ́ fà ìpọ́njú. reject arrow of affliction. ó yá kọ́ fà ìpọ́njú. reject arrow of affliction. ó yá kọ́ fà ìsàn. reject arrow of sickness. ó yá kọ́ fà ogun. reject arrow of battle. èyí tá a gbélé ọlọ́wọ́ látọjú oorun mi. the one that they have given to you in my dream. èyí tá a gbélé ọlọ́wọ́ látọjú oorun mi. the one that they have given give it to you in my sleep. ó yá kọ́ lórí. reject it tonight. ó yá kọ́ lórí. reject it tonight. wo wo nílò kan débi tó wà yẹn. they don't need to get to where you are. ó wà lamẹ́ríkà kó wà London. maybe you are in America or London. kó wà l'Abuja kó wà lẹ́kọ̀ọ́. you in Abuja or you are in Lagos. ọfà láti níbi tí wọ́n wà ó dé ọ̀dọ̀ rẹ. the arrow from where the are can get to you. ìdí ni tí wàá fi porúkọ Jésù dáadáa. this is the reason why you are going to call the name of Jesus. gbogbo ọfà tó tinú lé bàbá mi jáde sí mi. every arrow that came from my father house to me. mo rán padà pẹ̀lú iná. I send it back with fire. gbogbo ọfà tó tinú ilé bàbá mi jáde sí. every arrow that came from my father house. mo rán padà pẹ̀lú iná. I send it back with fire. ó yá lọ pa oníṣẹ́ rẹ̀ and kill the, your sender. ó lọ pa oníṣẹ́ rẹ. go and kill your sender. ọfà tó jáde sí mi láti ilé ìyá mi. the arrow that came from my mother house. ọfà tó jáde sí mi láti agboolé wa. the arrow that came from my family. mo rán padà pẹ̀lú iná. I send it back with fire. ó lọ pa oníṣẹ́ rẹ. go and kill your sender. ó lọ pa oníṣẹ́ rẹ. go and kill your sender. ó lọ pa oníṣẹ́ rẹ. go and kill the sender. mo wí ní orúkọ olúwa. I say the name of the Lord. ní orúkọ ọlọ́run àwọn ọmọ ogun. in the name of the Lord God of hosts. gbogbo ọfà ibi nínú àgọ́ ara rẹ. every evil arrow in your life. lórúkọ Jésù Kristi Násárẹ́tì. Nazareth iná gbé jáde. the name of Jesus Christ of Nazareth fire by Jesus. bẹ́ẹ̀ yọ̀kan yìí sì. pray this one. níbi tí ọ̀fọ̀ alágbára ti bà mí. where the arrow of mighty one has hit me. iná ìtúsílẹ̀ la ibẹ̀ kọjá lóru yìí. the fire of deliverance pass through tonight. níbi tí ọ̀fọ̀ alágbára ti bà mí. where the arrow of mighty one has hit me. iná ìtúsílẹ̀ la ibẹ̀ kọjá lóru yìí. fire of deliverance pass through tonight. wàá máa sọ pé ìwọ ọ̀fà jẹjẹrẹ. you you will be saying the arrow of cancer. ìwọ ọ̀fà HIV. arrow of HIV. ìwọ ọ̀fà ìwọ ọfà ọfà diabetes ọfà àìsàn. Arab sickness. Ìwọ ọfà ìwọ. Arab poverty. Wàá máa dárúkọ rẹ̀. You will be mentioning it. Ìwọ ọfà gbèsè. Arab debt. Jáde lára mi. Come out from my body. Jáde lára mi. Come out from my body. Ìwọ ọfà ojú kan. You Arab stagnation. Jáde lára mi. Come out from my body. Bó o ti ń gbàdúrà yẹn. As I pray the prayer. Lórúkọ Jésù ọ̀run á ṣí fún ọ. In Jesus name heaven will open for you. Mo ní ọ̀run á fún ọ. Heaven will open for you. Já gbàdúrà. Let's pray. Ayérayé náà wọn ọ̀run mo gbé ọ̀gá. Everlasting God in heaven iskaha alida mo pa á wòlíì lónìí. I declare as a prophet tonight. tó gbọ́ fàtí ń ara àwọn tó ń gbọ́ mi. Every arrow in the body of those people that no, to me. ní Jésù ni mo wí. I say in the name of Jesus Christ. iná gbé ọfà náà jáde. Fire push out the arrow. tó gbọ́ fàtí ṣiṣẹ́ ogun nínú ayé rẹ. Every arrow that is working battle in your life. tó gbọ́ fàtí ṣiṣẹ́ ogun nínú ìrìnàjò rẹ. Every arrow that is working battle in your journey. tó gbọ́ fàtí ṣiṣẹ́ ogun nínú iṣẹ́ rẹ. Every arrow that is working battle in your career. èyí tó fara gbà níbi iṣẹ́. that you have gotten through your working place. èyí tó fara gbà ń ọkọ. that you have gotten through your your. from the èyí tó fara gbà láti ojú oorun. from your dream. èyí tó fara gbà láti inú ìbálòpọ̀. the one that you got it from internet. iná gbé jáde lára. fire push it out tonight. èmi wí bí wòlíì. I say as a prophet. ọfà ṣekú pa nìyẹn. the arrow that killed. lórúkọ Jésù iná gbé jáde. Jesus name fire push it out. ọfà ikú òjijì. arrow of sudden death. lórúkọ Jésù kò jáde lára. Jesus say should come out from your body. gbogbo ọfà láti fi dá ẹ̀mí rẹ légbodò. every arrow to shut your life. gbogbo ọfà láti fi gé ẹ̀mí rẹ kú. every arrow to shut your life. mo ní iná gbé jáde lára. I say fire push it out from your life. ọfà tó já ọ bọ́ láti ibi gíga. the arrow that pull you from top. gbogbo ọfà tó sọ láti ipò olówó di olòṣì. every arrow that make you from rich to be a poor. ọfà tí wọ́n ta ìṣúná rẹ. the offer the arrow that they have shot your finances. lórúkọ Jésù iná gbé jáde. Jesus say fire push it out. èmi wí bí wòlíì lálẹ́. I say as a prophet tonight. kó tó di ọjọ́ mẹ́ta. that before three days. láàrin ọjọ́ mẹ́ta. within these three days. tí wàá wọnú àwẹ̀ àti àdúrà. that you go into fasting and prayer. tí wàá gbàdúrà yìí. that you pray this prayer. èmi wí bí wòlíì. I say it as a prophet. ọfà tó rí kó tó di ọjọ́ yẹn. the arrow that you see before you. ọfà tó rí kó máa gbọ́n mi. the arrow that you see before you listen to my voice. ọfà tó rí kó di ọjọ́ òní. the arrow that you have gotten before today. ọfà tó dé wọnú àwẹ̀ àti àdúrà yẹn. the arrow that you are taking to this prayer. mo lóò tún rí mọ́ lórúkọ Jésù. I say you see it no more ẹni tó ń rán ọfà sí ọ. the sender of that arrow. ọfà yẹn kó padà lọ bá. the arrow should go back to the sender. èyí tó gbà látọwọ́ wòlíì the one that you have gotten from the evil prophet. èyí tó gbà látọwọ́ wòlíì the one that you have gotten from the wicked prophet. ọfà babaláwo. the arrow of herbalist. ọfà aláàfà. the arrow of the prince. ọfà tí ìyá rẹ ta the arrow that your mother shoot at you. ọfà tí orogún ìyá rẹ ta the arrow that your the rifle of your mother shoot at you. ọfà tí ẹ̀gbọ́n àbúrò bàbá rẹ ta the arrow that your the head of your brother father have shot at you. mo ní lónìí náà ni. I said today. lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun. in the name of the Lord God of hosts. ọfà tí ọkọ rẹ ta the arrow that your husband has shot at you. iná gbé jáde kò di aṣẹ́gun. you are a conqueror. ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. it is so. ògo ni fún ọlọ́run. glory be to God. gbọ́ mi. listen to me. wàá gbàwé àti àdúrà yìí fún ọjọ́ mẹ́ta. pray and fast for three days ìṣọ́ òru rẹ̀ ní kó fi ṣe. and you do it with. láti aago kan òru. from one a.m. sí aago méjì òru to two a.m. tó bá ní agbára gbé di aago mẹ́ta òru. if you have strength you can. láti aago kan. from one a.m. má jẹ́ kí aago kan lùbọ́ ní orí ibùsùn rẹ. don't let one get to you in your sleep. aago kan sí aago mẹ́ta ó pọ̀ jù. one to three is not enough. kó gbà dáadáa. pray it very well. kó gbà pẹ̀lú àwẹ̀. pray it with fasting. àwẹ̀ funfun. strength white fasting. àwẹ̀ funfun ni kò gbà white fasting. pé o dẹ̀ máa gba àwọn àdúrà yìí. and pray this prayer. mo lè má lè sọ àwọn kókó ẹsẹ̀ bíbélì sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ báyìí. I may not give you the sí Bible reference now. ṣùgbọ́n tó bá ní orí ọ̀fẹ́. but if you have the grace. connect mi sí orí nọ́mbà tí màá pè jáde yẹn. connect me on the number that I'm going to call out. fún àwọn ẹsẹ̀ bíbélì láti lò. for the Bible reference. àti àwọn kókó àdúrà mìíràn. and some other prayer points. ìwọ tó bá ṣetán láti gba àdúrà yìí ni mo sọ. you that you are ready to pray this prayer. is zero eight zero. zero eight zero. six eight sixty-eight. six eight. sixty-eight. two five. seventy-eight. ninety-one. ninety-one six eight. sixty eight. two five. twenty five. seven eight. seventy eight. nine one. ninety one. is zero eight zero. zero eight zero. six eight. sixty eight. two five. twenty five. seven eight. seventy eight. nine one. ninety one. connect mi lórí whatsapp. connect us on whatsapp. àbí kò pè mí. or you call. tó bá ti fẹ́ gbàdúrà yẹn. you want to pray the prayer. màá fún ẹ ní àwọn ẹsẹ bíbélì. i'm going to give you some bible verses. tí wàá lò. that you are going to use. màá dẹ̀ fún ọ ní àwọn kókó àdúrà mi. and i will give you prayer points. tó ní í ṣe pẹ̀lú ogun náà. that do with that. mo dẹ̀ gbàdúrà. and I pray. gbogbo ọfà ogun tó ti rù kiri lọ́jọ́ pípẹ́. every arrow of battle that you have been carrying for a long period of time. gbogbo ọfà ọjọ́ pípẹ́ nínú àgọ́ ara rẹ. every long time arrow in your body. gbogbo ọfà láti ìgbà ìwé rẹ wá. every arrow from your childhood. lórúkọ Jésù á jáde kúrò lára ẹ. Jesus name come out from your body. mo ní a bá iná jáde lára ẹ. come out with fire. mo lá bá eré jáde lára ẹ. come out with speed. wà á dẹ̀ bọ́ lórúkọ Jésù. and Jesus name. ó ní kú sínú ogun tàrà yí padà. and your story will change. ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ so. ó tún di ọjọ́ mẹ́jọ. till next week.